sọ́wọ́n lọ Rasulullah lórí ọ̀rọ̀ protest kí ni Islam sọ nípa ọ̀rọ̀ protest alhamdulillah alùsùnà wà jama'a èyí tá a fi yàtọ̀ sí àwọn alkhawariju àwọn tó máa ń gbógun tìjọba ni pé alùsùnà máa ń gbọ́rọ̀ síjọba lẹ́nu àìwọ́de àìkéde àìgbógun tó lórí títí ohunkóhun kan lè máa ṣe fún wa níbàjẹ́ kan fi dùn wá lẹ́tọ̀ọ́ wa kò síná kò sómi kò sóúnjẹ kò sọ́nà títún ni kò sí security ẹ ṣeun a máa bẹ lọ́wọ́ bá fún wọn kó kọ́ wọn máa ṣe ni torí pé ìrọ̀rùn jí ìrọ̀rùn ẹ̀yẹ àìképe fún wọn àìlálàfẹ́ wọn àìbọ́ gbangba pẹ̀lú máìkì ká máa wá sọ̀rọ̀ wọn láìdá ká máa sọ àbùkù wọn fún àwọn èèyàn ní public public avenue àìṣeré àyàmọ̀ ṣàdúrà fún wọn níbi kíbi tábà láǹfààní láti wà pẹ̀lú wọn one on one débi nígbà tí olóríwá ìwà Buhari tó wá sí Èkó òní wá láǹfààní àti súnmọ́ ẹbí palagọ́n ẹbí ìwọ́n palagọ́n tó bá rí yìí ń sọ ẹ̀ pé ó sọ́sílẹ̀ títà tó bí yé ó súnmọ́ nìyẹn bó bá sì rí yìí ń sọ ó lè ní àsọ̀rọ̀ wọ́n láyé si ọ̀nà wọlé tó sì jókòó ọ̀dọ̀ wa ọ̀rọ̀ ìlú ìkan ó kan so social media public media media orí tv orí rédíò orí whatsapp orí Gini, wárí ọmọ rẹ bá ṣe bẹ́ẹ̀ kún ọwọ́ náà ní láìkẹ́ kò sẹ́ni tí wọ́n ṣe di rẹ̀ tí ò nínú tó mẹ́ kódà tó fi mẹ́ èbó tó pọ̀ nígbà gbogbo tí wọ́n ṣe di rẹ̀ tí ò nínú kò sí ókè àpé àwọn náà níbi tí a ti ní àbòmùdẹ́kù tó pọ̀ táwọn ọmọ wa kan wọ́n tó social media dáàdì mi ah wọ́n tọ́jú mi dáadáa wọ́n fi skúl kan skúl yẹn jẹ́lẹ̀ sí mi ní wọ́n sọ ten thousand lóṣù bẹ́ẹ̀ dẹ̀ lọ́dẹ̀ òní kí n mọ́wọ́ skúl hundred thousand dáàdì mi every month wọ́n rẹ̀ fa ah. tó bá rí bóòdó ti rí àì gbára sọmọ yìí bá súnmẹ́ one on one dáàdì mi ah skúl jẹ́ fún mi sí yẹn àwọn ah, omi ten thousand lóṣù àná o school wà náà forty thousand máa fi mí sí náà school fifty thousand. ẹ̀jẹ̀ wo mọ ọ̀ràn gan díẹ̀ ó dáa mo ti gbọ́ mo ti gbọ́ àbí ṣùgbọ́n wá bọ́ síta gbangba wá dé àlàáfíà rẹ lọ mọ́tò wá rí pósítà àtọmọ rẹ ti kọ̀rọ̀ nípa rẹ píktọ̀ rẹ ń bẹ́ẹ̀ àbí jẹ́ máa jẹ́ wẹ̀rẹ̀ lókù tí yìí ń bá lè dùn wá tó ní pé àti wá àtọmọ rẹ ẹ̀ lè wọ́ tẹ́yìn ó kèrè kèrè wá pọ̀ jùlọ ẹ̀lẹ́wọ̀ 20 láti ẹ̀bùtọ́ yányẹ́ ẹ̀lẹ́wọ̀ 50 tó wá lè fẹ́ sọ pẹ̀lú ẹni tó jẹ́ orílẹ̀-èdè ẹni tó bí because ẹ̀kí ẹ̀ bá ti jẹ́ president ìlú kan ó ti di bàbá gbogbo ìlú gbogbo àwọn ìtàn bẹ nínú ìlú yẹn nìyẹn gbogbo agbára ló ń bẹ agbára ló ní bàbá rẹ alápẹ̀rẹ̀ kò sunday alápẹ̀rẹ̀ kò fún kòmókò tó ti yé ó lè gbé machine gun ó lè rí kò <laughs> ó ti lè lò bọ́ pẹ̀lú ọmọ káwọn lọ láti ọ̀pẹ̀yẹn jẹ́ pé gbogbo agbára ló ní jẹ̀mọ́ kìí ṣe wà tó ṣẹlẹ̀ ní France àìlẹ́kọ̀ọ́ ní náà president ìlú yín ó súnmọ́ yín ìlẹ́sìn oṣù kó fọ́tí tó fi yé oṣù fọ́tí ìlànà Islam kọ́rùn pọ̀ nínú Islam bí ẹ bá ṣe bẹ́ẹ̀ fún olórí mùsùlùmí àti mọ̀ pé ní àwọn mọ̀lẹ́bí kí ni àwọn arí jùlọ mọ́ kóró yẹn bẹ́ẹ̀ anybody òkè tí ó tún ṣe nìyẹn lẹ́sìn torí nǹkan tí wọ́n fẹ́ kọ́mpléènì fún olórí yín wà fún ní public disgrace universal disgrace gbogbo ní ayé rẹ̀ lọ́gbà "Ah, lágbájá gbogbo lórí lu wọlé bí tí wàá pẹ́lẹ́ nìyẹn ó ti bẹ nínú náà just just joe common tó fi yé àwọn kan náà ni ó dá bẹ́ẹ̀ ó dá báwo ló ti máa dá bẹ́ẹ̀ pàtàkì ti máa dábẹ́ ṣẹ́kọ̀ọ́ nìyẹn ó kẹ́ àdá ẹjọ́ dìde ní tó ṣe ẹni sí ní tó ṣe ẹni yìí àwọn ẹni náà gbọ́n wọn ní báyé mú ní líle wọn ní mú ní gbangba wọn mọ̀ tó yá pé mùsùlùmí ó ṣe bẹ́ẹ̀ ni wọ́n wà fún ní máa mùsùlùmí wọ́n fún ní máa wọn kò ní sí visa kò ní sí kò ní sí wọ́n dí pẹ̀lú wọn àìṣe bá wọn ìwà aláìní làkàyè títí ẹ ti wípé tọ ẹni yìí ṣe mùsùlùmí títí makaroni àbí makaroni kò ṣe mùsùlùmí ẹ̀sìn ilẹ̀ pé kí ní pé ṣe mùsùlùmí bẹ́ẹ̀ ìgbà kan rí ó sọ ọ̀rọ̀ tó dára mùsùlùmí èyí ń kọ́ ni tó wà lẹ́yìn ṣé bí ẹ̀ṣẹ́ kọ̀rẹ́ kìí ẹni yẹ ókè ó gba lẹ́kìí nísìnyí tó bá ni kì í ṣe lànà ìsìlámù nìyẹn ṣe ìsìlámù fún wa bá ṣe ń bá wọn lórí wa olùtorí pé agbára ń bẹ lọ́wọ́ wọn ìrọ̀rùn bí ìrọ̀rùn ẹyẹ ni ìfọkànbalẹ̀ òun la fẹ́ kò sí ìfọ̀kànbalẹ̀ kankan tó lè tara protest jáde ìwọ́de wàláì kò lè bí kò lè dé sórí ẹwà náà pariwo Yorùbá nation ẹwọ tó ṣẹlẹ̀ ní nígbàgbọ́n ní February of this year àbí láàrin àwọn Yorùbá ti Fúlàní Yorùbá over Fúlàní àbí ẹwọ tó ṣẹlẹ̀ ní eh, Ìgàngán Fúlàní ó bá Yorùbá tí bá ti máa bá lọ náà nìyẹn. Èso protest nìyẹn, èso orí vóòtì nìyẹn. Ibi tá a bá ti ní ọba tá a ti níjòyè, ẹ jẹ́ ká fi àṣẹ lé wọn lọ́wọ́. Ṣùgbọ́n ká ṣe ní ìdàrúdàpọ̀, wọ́n náà fẹ́ sọ, èmi náà fẹ́ sọ, mo fẹ́ mọ̀, mo fẹ́ fi mú ọ́bì kí wẹ́wẹ́. Ìmọ̀ bí wàhálà ni. Tó ti yẹ, ẹ má jẹ́ ká kópa nínú ẹ̀ o. Ọlá kan fẹ́ protest lọ́la. Tó bá ń gbọ́ mi, má kópa. Tó bá gbọ́ mi, lọ́ má sọ fún ọ, má kópa mùsùlùmí gidi wallahi kódà ká sọ̀rọ̀ ẹ̀sìn islam kalẹ̀ kò sí there is no anywhere in the world tí wọ́n ti ń ṣe protest láti mọ́ wọn sọ̀fẹ́ tù torí pé àdámọ́ protest gan fún rẹ̀ gan kò mú success wá báwọn kan bá ń dunnú pé àádúpẹ́ ah, o ọfẹ́ fowó kún búrẹ́dì wọn fowó kún mọ́ o àwọn èlè protest o interest yẹn ẹ ti pa àwọn èèyàn kan lẹ́kùn àbẹ́rẹ́ ni ẹ̀tì títí pa ẹ búlọ́ọ̀kì ọ̀nà àwọn tó ń lọ ṣe iṣẹ́ oúnjẹ àárọ̀ wọn wọn lè lọ wọn lè lọ kí láǹfààní yìí so peaceful protest kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ àwọn yẹn máa ń wí wọ́n máa ń kọ́ kò exist so ní ṣókí ọlọ́bàdé àti ọlọ́wà àti ọ̀rọ̀sọ́ wọ́n lè lábẹ̀mẹ́kún ọlọ́lọ́dọ̀wọ́ ní o àṣẹ wọn ọlọ́run àṣẹ ànábì àtàwọn aláṣẹ yín àwọn olùdarí yín ẹgbọ́rọ̀ sún wọn lẹ́nu èèmọ̀ tẹ́tùn máa di tẹ́tùn máa láwọn míì ẹmú àwọn kan oníjàbù ni wọ́n bí ẹ̀ méjì báyìí tọ́jẹ́ tún lò nìkọ́ọ̀bù bọ́ọ̀lù ní nìkọ́ọ̀bù ojú máa pèpè sí Odùduwà nation jẹ̀mọ́ bọ́ọ̀lù sì jọra wọn ah, Allahu Akbar jẹ́mọ́ ọ̀dọ́ wa o protest kò sínú Islam ẹ̀ kan wọ́n fẹ́ fi yókè nìkan Odùduwà nation rárá kò wà ń lè rẹ̀ mọ́ jẹun gàrí lórí lé ni mú tó bá mú kó sùn ilò ní pẹ́sù tó díye mọ́ máa kópa nínú protest protest kò sínú Islam kò sí o èsì máa bí àtúbọ̀tán rẹ̀ kì í dáa nítawọn máa ti mọ̀ ní endsars ó yẹ kó kọ́ alẹ́kọ̀ọ́ Nàìjíríà wa yìí Nàìjíríà di state of anarchy ìlú tí ò níjọba láàrin just two days nígbà yẹn ẹ wo gbogbo gbogbo tó ṣẹlẹ̀ bí àrùn tuntun tuntun seventy five oníwọ̀nsùn ẹ̀wá ní mọ́tò wọn ẹ̀wá ní gòsùn ló wà ẹ̀wá ní gòsùn mọ́tò wọ́n mọ́tò ṣe wà nítorí ẹ̀kí tó fẹ́ kí fẹ́ kẹ́ wọ̀ lẹ́tí ẹ ti bàjẹ́ yìí. eré ìjẹ́kọ̀ fún wa o má bá sàjẹ́ pẹ̀lú pápá kan jẹ́yìn wọn èsì àwárí ti mọ́ bẹ́ẹ̀ náà wà fà ọdíyé má sì gbàdúrà pẹ̀lú pé kíní kan sísà kan obìnrin náà mọ ẹjẹ́ nínú àwọn àwárí jù tó ti yé kóníkàlù kókó mọ ẹ̀sìn ẹ̀ lẹ́sìn ẹ̀ ká mọ ìlànà wọn á lò sún náà wọ́n ikú pa nínú yẹn